bàbá ṣùgbọ́n bá ṣe ń sọ yìí ẹ̀ àfiwé tẹ́ fi wé ti àwọn ẹlẹ́sìn kejì kẹta àwọn ní olódùmarè ọlọ́run tiwọn ló ní kíkọ́ ṣe kan ṣe ẹbọ sí àwọn ṣùgbọ́n ní ti ìṣẹ̀ṣe ní ti àbáláyé a rí pé àwọn òrìṣà ni a máa ń ṣètùtù láti bẹ̀ ẹjọ́ ṣẹ̀lẹ̀ bá wa ṣàlàyé àárín yìí tálẹ̀ à ń ṣe bọ́ sí ṣé olódùmarè ni àbí àwọn òrìṣà wa. èmi tí mo jókòó yìí tó ń bi léèrè ọ̀rọ̀ yìí mi ò ṣe ẹbọ sí òrìṣà mi ò ṣẹbọ sórìṣà rí nítorí pé òrìṣà kọ́ ló dá mi òrìṣà kò lè gbà mí gbogbo òrìṣà tó wù kó wà lórí ilẹ̀ ayé mi ò sì forí balẹ̀ fún ọ̀kankan nu wọn. èyí mo gbà Olódùmarè true Ifá bóòdù máa ṣe ní olódùmarè ifá kì í ṣòrìṣà ifá is is is a knowledge ìmọ̀ tí ọ̀rúnmìlà fi sílẹ̀ nígbà tó ń fẹ́ fi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ̀ lọ ìjọ yẹn ló kó ìkìn ifá fún wọn nídìí ọ̀pẹ ìyàkàtà tó ya búkà mẹ́rìndínlógún nígbà tí ọ̀rúnmìlà wà láyé tó bímọ tó ní àwọn followers ẹ̀ kò pé kí wọ́n máa pabì fóun kò pé kí wọ́n máa bọ òun àbó sọ bẹ́ẹ̀ ni kò sọ bẹ́ẹ̀ tí Ọ̀rúnmìlà bá pa obì obì yẹn á fi bá Ọlọ́run sọ̀rọ̀ ni bí Olódùmarè obì rèé o tá a pa fọ́dún yìí ọdún àpéjọpọ̀ wa yìí o yàtọ̀ lè pa lẹ́ẹ̀mí o bó bá sì ní ẹran tí wọ́n fẹ́ fi sọdún ewúrẹ́ tá a pa fún ọdún ọdún ní rèé ojá tún lè pa jù bẹ́ẹ̀ lọ lọ́dún tó ń bọ̀ o Ọ̀rúnmìlà pé kán àwọn òòṣà tó kù kán wá máa bọ̀ òun ṣebí gbogbo èdè tí wọ́n ń lò dáwọn oníṣẹ̀ṣe lórí ilẹ̀ ayé lénìí èdè fani èdè èdè ẹnu fani tẹ bá délé àwọn ọlọ́bàtálá wọn ní language language ifá ni wọ́n máa sọ wọ́n lè ké èèpà èèpà òrìṣà eriwo yà kí ni tó mọ eriwo yà tí a bá ń ké eriwo yà níbi tá a jókòó sí gbogbo àwọn tó bá ń lọ ní títì yẹn ẹ wọn láwọn àwọn àwọn ajẹbọ àbí a ní a ti a ti kóra wọn jọ kí ni ìtumọ̀ eriwo yà tí bá ní eriwo yà kí ló ṣe dáhùn. àyàgbó. àyàtọ̀ àyàjẹ àyàmú eriwo ọ̀sìn pé kí ni lágbèjì yẹn kọ́ wa mo rí i pé òun ṣe interview fún mi ní èmi náà tún ṣe interview fún mi. pé èèyàn gbó èèyàn tọ́ ni bàbá. bẹ́ẹ̀ kọ́ sori tí àwọn àgbà àwọn àgbà wo tí wọ́n bá wà ní ìkàlẹ̀ tí wọ́n bá ń ṣe prayer tí wọ́n ń gbàdúrà kí ló túbà kó tùsẹ́ kéku máa kú bí eku kẹyẹ máa dún bí ẹyẹ kéèyàn máa fọ̀n bí èèyàn káboyún ilé kó bí wẹ́rẹ́ kágàn tọwọ́ àlàbòsùn nígbà bá ṣe prayer yẹn tán àwọn oúnjẹ tí wọ́n bá gbé kalẹ̀ ṣe mọ̀ pé àwọn àgbà wọ́n jẹun àgbà tó bá sì jẹ àjẹ ìwẹ̀yìn ní òrùgbà rẹ̀ délé. so ìkan wà nínú àwọn àgbà yẹn ó dàbí PRO ta lè pè ní ọlọ́jà òun ló máa kọ sí àwọn ọmọ awo tó wà ń ta ìyẹn là ń pè ní ọmọ eriwo ẹ̀yà wọ́n fẹ́ kó mọ mínì eriwo ẹ̀yà ni o táwọn kan àwọn òpè rò pé e, e, language burúkú ni máa gbọ́ ọ ẹni tó dàbí PRO yẹn tán àwa Èkìtì ń pè ní ọlọ́jọ́ olórí ẹ eh, aláṣẹ tó ń eh, a wá rí i pé oúnjẹ sì kú lẹ̀ a wá pé ọmọ eriwo yà that means ẹ̀yin ọmọ awo tẹ́ ẹ torí tèmi bá wá sípàdé awo ó lè jọmọ kan ló tẹ̀lé mi wá méjì lè tẹ̀lé wọ̀ wá ẹlòmíì lè ké mẹ́ta lẹ́yìn gbogbo wọn ó ní ibi tí kálukú jòkó sí níta tán bá ti ní ọmọ eriwo ẹ̀yà àwọn náà wà dáhùn pé inú wa ti dùn wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ fún àwọn ní oúnjẹ nìyẹn eriwo yà àwọn adáwọn wa ní àyàgbó tá a bá ti yà àgbó àtọ́ àdàgbà bíi tiyín a sì jẹun sí yín lọ́rùn a mu ọmọ eriwo ẹ eriwo sì pé ìtumọ̀ ẹ̀ nìyẹn ibo lọ́jọ́ èpè ibo lọ́jọ́ èpè nọ́bìsì ni wọ́n ẹni tó bá gbọ́ èdè ìbílẹ̀ a mọ̀ pé nǹkan gidi là ń ṣe a jẹun a fẹ́ jẹ àjẹbánu àwọn ọmọ wa tó wà ń ta ẹ wọlé wá o ìtumọ̀ eriwo ìyà nìyẹn ọmọ eriwo ẹ̀yà kẹ wọlé o àwọn náà wọn á dùn pé àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú ọmọ eriwo sì pé àti péjọ síbí náà wá wọlé gbogbo oúnjẹ tó bá ṣẹ́kù yẹn àwọn wọn ní right láti jẹ torí àwọn bá bàbá wá sóde ẹni bá bàbá gbé ọ̀mbrẹ́là ẹni bàbá gbé kinní kan you see bá ṣe ń live nìyẹn in unity togetherness. ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá hmm. bàbá rí pé ohun ifá ó dá ṣákáṣáká lẹ́nu yín àwa rí pé ẹ tún máa ń lọ sí church ẹ tún mọ bible ẹ jọ báwo ni ìlànà gangan tẹ́ fi mọ ìwé ìmọ̀ ifá yìí ṣe mọ̀ pé báìbù ń kọ́lẹ̀ ni a mọ̀ pé ẹni máa máa ṣùgbọ́n ti fá báwo ni ẹ ṣe gbòòrò nínú ifá báyìí bàbá. Hmm. ṣé nígbà tí mo ti gbà láti máa tẹ̀lé ìyá mi kí inú rẹ̀ lè dùn láti máa tẹ̀lé lọ sí ilé ìjọsìn hmm. èmi pe chọ́ọ̀chì ní ilé ọlọ́run o ilé ìjọsìn ilé ìpàdé bí àwọn ẹlẹ́rìí jehova wọ́n ń pè ibi tí wọ́n ti ń kóra jọ wọ́n ń pè ní church wọ́n ń pè ní church ilé ìjọsìn ilé ìpàdé hmm, hall ni wọ́n ń pè tí mo ti gbà láti máa bá ìyá mi lọ ní téèyàn bá torí ẹ̀ lọ síbì kan ó yẹ kó farabalẹ̀ pé kìtì ẹ̀ ni wọ́n ń ṣe bí ìyẹn ló mú mi mọ bíbélì gbà tí mo sì ti rí i pé bíbélì dà àṣé bíbélì ṣe dá náà ni ifá bàbá mi dá ìmọ̀ ṣe méjèèjì pọ̀ ìyá mi ló ni bíbélì bàbá mi ló ní ifá kò wá yẹ kí n jẹ́ òpè nínú nǹkan concentration tí mo fún ifá láti kékeré òní mo wá fún báíbù náà torí níwájú ọlọ́run àti ènìyàn nígbà tí mo wà ní under tí mo ka elementary secondary modern school ẹ̀yìn títí kí n tó wá wọ grammar school ìjọ the apostolic ni mo ń lọ sí church wọn the apostolic church òkèòye ni mo ti ka modern school mi ọ̀dọ̀ apostle mission house ni mo ń gbé lọ́jọ́ sunday mi ni màá lọ nu gbogbo orí pew tí màá clean gbogbo màá dírẹ́sì ibi tí wọ́n máa gbé bible sí tí n bá ṣe ìyẹn tán tí n bá tún máa jókòó ẹgbẹ́ akọni mo wá wà màá máa lùlù màá máa kọrin dromito songito ni mí ní chọ́ọ̀chì the apostolic dè ní wọ́n mọ impact mi odò òkun ni mo dákẹ́ mo lọ bẹ̀ àdúgbò yìí ìjọba tó wà ní tíjọ́kẹ́ wá láti òkè àtàn ó forí sọ ìlọ́rọ̀ chọ́ọ̀chì wa ló wà lórí ìtàbẹ̀ yẹn kò síbi tí mo dé tán ti recognize mi chọ́ọ̀chì tá a ní sígboyà yìí àjọsí foundation yẹn ni àkọ́fipá kó kọ́kàn sí aláṣẹlà gbópẹ́ la rí lẹ̀ síbí ibẹ̀ nìyàwó mi ti ń bọ̀ lẹ́ẹ̀kan yìí so ọ̀rọ̀ church kò rú mi lójú kò sẹ́ni lè fi rú mi lójú tó bá wàásù ẹlẹ́jẹ̀ fún mi màá kàn máa wẹ̀ ẹ́ nítorí kó ìwẹ̀ rẹ̀ wẹ̀ sí bá mi ní ìjọ tí mi fi ṣe gúrẹ́gúrẹ́gúrẹ́ mọ́ mo rí i pé ìwàásù ẹlẹ́jẹ̀ ó pọ̀ kí dẹ̀ ni ìwàásù yẹn ó ta bá mi mo wá rí i pé bí ojú ọ̀tún rẹ bá fẹ́ mú ẹ kọsẹ̀ bíbélì ni kò yọ tó túmọ̀ sí pé tó bá ń bá àwọn èèyàn kan pé tí wọ́n bá fẹ́ ṣì ẹ́ lọ́nà á kú dáa kó yẹra fún wọn wọ́n máa wàásù wọ́n ní ẹni bá jẹ́ christian kì í níyàwó méjì wọ́n dẹ̀ mọ̀ pé ìyàwó méjì ilé mi ń kíp ní táìmì ẹ̀ tíyàwó méjèèjì dẹ̀ ń yún the same church pẹ̀lú mi tán bá ti wá ń wàásù yẹn àwọn ìyàwó mi á máa wo ṣáìdì ibi tí mo jókòó tẹ ojú wa bá wá sẹ́ẹ̀rin màá rẹ́rìn àwọn náà mo rẹ́rìn músẹ́ mo lébi ni wọ́n fi ń wàásù. wọ́n ní ẹ àwọn míì wọ́n wà nínú ìjọ yìí tá a bá mú àpò ìdámẹ́wàá lọ bá wọn wọn láwọn yìí san wọn nígbà tẹ bá sì bá wọn pàdé níbi fàájì ní ilé ẹlẹ́mu ní bíá palọ̀ wọ́n á gbé kàǹtíìn ọtí tira wọ́n lè ra kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ògùrọ̀ tí ọmọ pé méjèèjì yẹn ó bá mi mu nígbà tí ó pẹ́ senior wife mi tí ìwàásù yẹn ti ń di lemọ́lemọ́ ó wá ní kí n jẹ́ kóun máa lọ sí chọ́ọ̀chì mi ìyẹn ìyàwó mi àgbà ó ti lọ chọ́ọ̀chì báyìí kó tí ì dé ìyàwó tí mo fẹ́ lé òun ló dé. bí kálukú ṣe pín chọ́ọ̀chì nìyẹn èmi ìjọba wù mí màá kàn wẹ̀ màá dẹ̀ tẹ̀lé ìyáálé lọ sí chọ́ọ̀chì ẹ̀ chọ́ọ̀chì tiẹ̀ fẹ́ fara pẹ́ kérúbù àjọ àlù gbogbo chọ́ọ̀chì yẹn inú wa dùn pé bàbá Fátómilọ́lá bá a ṣèṣìn lónìí o ìjọba tí wù mí máa tún kọrí sí the apostolic nítorí pé èmi ò bẹ́nìkan yóò dì mi ò bẹ́nìkan bínú. Hmm, ẹ ṣe wọn bá a